fọwọ́ gùn kì ó fọwọ́ sókè o àwọn kan obìnrin náà fẹ́ jókòó mọ́ bí obìnrin ìgbà yẹn kọ́ hmm. máa ní ìyàwó lé hmm. wọn náà fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ kan lẹ́yìn náà ṣe yín bàtà kiri kò sọ́run tó ń pìrìsẹ́ńtà lẹ́yìn pé karobìnrin kò ka news hmm. mélòó la rí tó ń ṣe pìrìsẹ́ńtà ó ti yàtọ̀ ó ti yàtọ̀ olúkálukú láti ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n máa ṣe tó máa pa ẹbí lára kéèyàn mo níyàwó lé ìyàwó mi Hello, my people. Welcome back to the channel. Today, we go talk about one popular Yoruba actor we everybody sabi, Yemi Sholade. This man don't drop some interesting gist about how he met his wife. wey be say she self an actress and why she decided to stop acting movies make you sit down well because this story go take plenty layers so may we start now yemishọla they can't talk for one interview with them do for oyinmomo tv wit damelo labanire e can't reveal say my wife na actress and na for movie set where we meet you fit imagine am two actors for one set na so love begin blossom oh. but wetin be the twist yemi tok say she stopped to the hacked movies because of me He come explain why According to Ram, his wife decides say she won't focus on family take care of Ram and their children. Now, waiting make am put acting for back burner, you know? And since she stop, she don't dey run her own business and from waiting I hear, she dey do well for am. But you know how people go talk now? Some of Yemi's colleagues don dey accuse am say now I'm telling wife make she stop acting because he no one make she dey form relationship with other actors. But Yemi clear Ram say that one no be true at all o. Oh na family matter no be jealousy matter so my pipo wetin you think about this kind love story e get as e be abi yemi sholade and im wife don show us say sometimes love fit mean making sacrifice for the one wey you love if you dey enjoy this gist make sure say you like share and subscribe for more stories like this. so make i no longer am here na the video. ìyẹn la fi mọ ẹni tó dé pé mo láyà kò dẹ̀sẹ̀ tó láyà nu wọn tí wàhálà bá ṣẹlẹ̀ <laughs> wọn pẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí kan adigunjalè gan ọtọ́ bá mu tán ní owó ìṣeré first time tó máa ń sìn wọ́n rẹ̀. èṣù ni. èṣù náà ló dáràn lọ gbogbo tó bó ṣe rí nìyẹn ó ṣe ní láàánú pé ṣùgbọ́n àwọn òbí kí la máa ṣe tẹ́ bá wo economic indices náà ayé ìgbà táwọn àǹdàgbà bíi kíyà wà nílé bàbá ló máa mójútó gbogbo bówó ṣe ń wọlé ìyá máa tọ́jú ọmọ amójútó lé ṣùgbọ́n ńgbà tí náírà òde wa tó mọ́ láti fi ra nǹkan bàbá gba bí ìyá náà gba bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọ wa kù sọ̀wọ́ ọlọ́run ìyẹn náà wà bẹ́ẹ̀ fọ́wọ́n tí ọlọ́run fọwọ́ wọn gòkè ó fọwọ́ gòkè ó fọwọ́ sókè o àwọn kan obìnrin náà fẹ́ jókòó mọ́ bí obìnrin ìgbà yẹn kọ́ máa ní ìyàwó lé wọn náà fẹ́ ṣiṣẹ́ ẹ̀kọ́ iṣẹ́ kan lẹ́yìn náà ṣe yín bàtà kiri kò sọ́run tó ń pìrìsẹ́ńtà lẹ́yìn pé káró obìnrin kò ka news hmm. mélòó la rí tó ń ṣe pìrìsẹ́ńtà ó ti yàtọ̀ hmm ti yàtọ̀ olúkálukú láti ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n máa ṣe tó máa pa ẹbí lára kéèyàn mo níyàwó lé ìyàwó mi ẹnu iṣẹ́ ìmú ti pàdé ẹ̀ ó wò títí pé èmi ò gbọ́dọ̀ gbà bí lọ kóun gbà bẹ́ẹ̀ lọ dẹ̀ fi iṣẹ́ yẹn lẹ̀ tó o fẹ́ mójútó àwọn ọmọ ẹ̀ kó lè mọ àwọn ọmọ ẹ̀ kọ́ ọmọ ẹ̀ lè mọ̀ ó dẹ̀ ara bá business tiẹ̀ lẹ̀ ó dẹ̀ ń ṣe òun ló ṣe dì sí. ṣe ìpinnu wọn ni àbí ìkọ́jọ́ tó sọ. àwọn kan sọ pé mi ò fẹ́ kíyàwó mi wá ṣiṣẹ́ ìmọ̀ ọmọ ìyá. èmi náà gbọ́ bẹ́ẹ̀ rí wọ́n sọ́dọ̀là èmi gbọ́ ọ mo fàyàwó mi kúrò ńbẹ̀ mo ní à ta ni ò fẹ́ kíyàwó ẹ̀ mú wọlé torí bí ìyàwó mi ṣe jẹ́ àwọn tó ń pè ní wáàsí yẹn ni tó ti yẹ yín nǹkan tó wù ú ló yẹ èmi ò ń ṣe eré èèyàn tó máa ní kí òun má ṣe nǹkan tó wá látinú ẹ̀ tó bá ti tẹ́ ẹ kó máa sọ pé mi mi ò jẹ́ o ṣe nǹkan tó fẹ́ ṣe mi ò ṣe. àbí mi ni oru ìwọ ló jẹ́ kí lè rí olúwa ṣe láyé mi. nǹkan tó bá ti wù ẹ́ tó nífẹ̀ẹ́ sí tó ń gbádùn ṣe fún ẹ láyọ̀ bọ́ ṣe ṣe èmi náà lè mí nìyẹn ṣé nǹkan tó ń wẹ̀ ṣe nìyẹn tòun ni ṣé òun ni ṣùgbọ́n ogun díẹ̀ wà nígbà tá a máa di àtọ̀ torí wọ́n wò pé ẹ́ o fẹ́ borúkọ ẹbí jẹ́ ẹ́ ọmọ alájọ tá ẹ́ á gbé. wọ́n rí i pé kò sí kankan bẹ́ẹ̀ nígbà yẹn tó máa ń rò wọ́n ti kọ́ dẹ̀ wà ń bẹ̀ àwọn bàbá bàbá iṣẹ́ yìí tó ti filẹ̀ ṣàṣọ́bùra àwọn bàbá sàlà wọ́n nílárí inú iṣẹ́ náà lọ ti ní hòtẹ́ẹ̀lì bàbá sàlà inú ẹ̀ lọ kọ́ lé wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì gbogbo ẹ̀ gbogbo mọ́tò àsìkò ńgbà yẹn ṣé òkú dìbò abẹ́sẹ̀ pé kò ṣe dáadáa ni gbogbo àwọn Dọládìpọ̀ àwọn bàbá bàbá ńgbà yẹn gbogbo wọn ló ṣe dáadáa ṣùgbọ́n ńgbà tó wá tún wáyá náà àwọn ìròyìn tó máa ń gbọ́ àwọn kan ò ní lè ní ìgbésí ayé tó dáa bóyá wọn lo drug àwọn kan ò lè fọ́kọ wọn kò lè fẹ́ yàwó kọ́sẹ̀ tó dáa kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ every individual ló máa decide nǹkan tó fẹ́ kò ń ṣiṣẹ́ yẹn kò sí àwọn tó ṣiṣẹ́ ìwọ fún ẹ ló ìyàwó ló kọ sí ìyẹnjọ mẹ́ta láríyàn kan tó wà nílé ìgbìmọ̀ asòfin tó ń gbáyàn létí tó wá jíṣẹ́ ṣé gbogbo ọlọmọ ló ń ṣe bẹ́ẹ̀ ni bó ṣe wù ú nìyẹn bó ṣe wù ú nìyẹn. bó ṣe wù ú nìyẹn tiẹ̀. tó ń sọ pé òun á jẹ́ òpórá. tí o bá sí kankan tó máa ṣẹlẹ̀. ọmọ ẹni tí mo jẹ́ ni ta ló wù ú. tó òun àwọn á lè sọ pé gbogbo wọn lórí bẹ́ẹ̀. àmọ́ tábánikà fà wá sísàlẹ̀ mo mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ sí ètò òṣèlú gẹ́gẹ́ bí ẹni tó tó jẹ́ agbẹnusọ tẹ̀lé máa ń dá sí nǹkan tó bá tó bá jẹ́ ti àwọn nàìjíríà tó lọ láwùjọ kí ló dé tẹ́ ẹ̀ fi ṣé a máa sọ pé bóyá ẹ̀ tí ìfẹ́ wọnú òṣèlú ni àbí òṣèlú tẹ̀yìn ṣe kẹ́ ẹ̀kọ́ lè tó àwọn èèyàn sọ́nà pé báyìí ni kẹ́ gba o àbí ẹ̀ ṣì máa ṣòṣèlú. ní ṣòṣèlú òṣèlú abẹ́lé ni mò ń ṣe òṣèlú ká gbọ́ nǹkan tó lọ rí tu mẹ́nu bá ń sìn mm. ìyẹn sì ń jà ràn ràn mm. ẹni tó dẹ̀ wà ní. Eh, ojú ohun tó ṣẹlẹ̀ yìí á kóná bò lọ́wọ́lọ́wọ́ ṣe rí gbogbo wa ló ń pè ní stakeholders gbogbo wa la gbogbo wa ni politicians àwọn partisan politicians wà àwa ń ṣe partisan ẹni pé ah, ẹ jẹ́ adásí nǹkan tó ń lọ láwùjọ máa sọ tèmi kó tán máa mẹ́nu kúrò ṣe ló ṣèlú gangan gangan pé ọ̀nàrẹ́bù kan ṣe ọ̀nàrẹ́bù kan ẹ̀mí ò lè ṣe tí n bá wọ bẹ̀ lénìí wọ́n lè pa mí títí rọlẹ̀ máa wọ̀ láàárọ̀ torí máa sọ tẹnu mi. nípa òótọ́ sísọ yìí. bẹ́ẹ̀ ni ó tẹ̀lé máa lọ́jọ́ òótọ́ lọ títí máa sì sọ nǹkan tó ń wù mí. pé mi ò ní sọ tẹnu mi yẹn mi ò tí rẹ̀ tó máa ìyàwó mi gan máa ń bẹ̀ mí ni pé bàbá ìjọ ló ṣe wà ní. honourable minister off your right. ní ẹgbẹ́ tí mò ń ṣe náà àwọn ẹgbẹ́ iṣẹ́ mi náà bá ṣe mọ̀ mí nìyẹn àwọn tó yẹra fún mi yẹra fún mi èmi náà yẹra fún wọn kóńkó jábélé ni. kálukú ló ṣe tiẹ̀ àmọ́ kálukú tó ṣe tiẹ̀ yìí ní àsíá ẹgbẹ́ ìdìbò gbogbogbò ti ààrẹ orílẹ̀-èdè àti àwọn ti gómìnà àwọn akẹgbẹ́ yín kópa nínú ẹ̀ dáadáa tó tún jáwọn àgbà tó wà lẹ́nu iṣẹ́ yìí adẹ̀rí pé níbi tí a bá dé ìyàwó yẹn ti wá ń nàka sí wọn pé ṣẹbẹ́ yìí lẹ lọ dé nínú òkun ṣẹbẹ́ yìí lẹ lọ sínú ọ̀sà ẹ̀yin lẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ tọ́ wa sọ́nà dáadáa ṣé nǹkan tẹ́yìn gbogbo ya àwọn náà rí pé kí ni ilé ìṣẹ̀lẹ̀ tó kọtí sí àbí púpọ̀ nu wọn ò tiẹ̀ ro pé bó ṣe máa yọ. sẹ́rí àwọn tí òun ronú jinlẹ̀ ló pọ̀ jù mọ́ àwọn tẹ́ ẹ sọ yìí. láró jinlẹ̀. sẹ́rí ibi tí kùn bá ti kọjú sí ni púpọ̀ wọn mọ̀. Hmm. stomach infrastructure ló pọ̀ jù. kò sẹ́ni tí ò fẹ́ràn owó èmi náà fẹ́ràn owó ṣùgbọ́n owó kan ti máa gbà tí mi lè rìn láwùjọ hmm. kọ́lọ̀ máa gbé kò mí ní ọ̀fẹ́. ohun wọn ohun wọn wọ́n ṣe nǹkan wọ́n tẹ̀fẹ̀ nú ara wọn ohun èmi náà ni mi ò kópa mo jókòó sílé mi mo sọ fún ẹjẹ má pè mí o ẹ má kọrúkọ mi síbi kankan òun mi mo ti ṣe rí sẹ́yìn mo ń ṣe mánéjà gubernatorial candidate rí mo ń ṣe fún àdìṣe awo ìfẹ́ rí ìgbàjì mi àgbájé ìgbà àkọ́kọ́ tí máa ìgbà àkọ́kọ́ tí máa tú jáde nìyẹn ìgbà àkọ́kọ́ tí máa ní mo dìbò láyé mi ní 1983 ọ̀nkú mi mo dì fún Túnjí Braithwaite torí ẹ̀jẹ̀ ni wá hmm. ṣọládé ni màmá wọ́n ti lọ ń tiwọn nìyẹn láyé nap Awólọ́wọ̀ wà ń bẹ mi ò dìbò mi wà Awólọ́wọ̀ àtàn. ẹ ṣé àwa lè sọ pé ẹ wà sentimental pé. ẹ ẹ mo wà sentimental ẹ̀jẹ̀ mi nìyẹn ẹ̀jẹ̀ mi nǹkan tó mm. bẹ̀ ń sọ nǹkan tí nap ń sọ tí Ọkútúndé ń sọ ó yé mi àyípadà náà lọ́wọ́ náà wá Awólọ́wọ̀ ṣe dáadáa free education gbogbo ẹ̀ mo jàǹfààní free education ṣùgbọ́n ọkùn tèmi lèmi fẹ́ dìbò fún nítorí ẹni tó dání ẹ ṣọ́ àgbọ̀dọ̀ wá sọ wípé àwọn tí wọ́n ṣe é sì tán dìbò fẹ́mi. mi ò sọ pé nǹkan tó ṣe dáa mo ní nǹkan tó ẹgbẹ́ ni màá jẹ ló wá. ṣé nǹkan tó ti máa jẹ lọ́dọ̀ bọ̀dá ilẹ̀ yìí náà wá ń gbà. èwo ni èmi ò tiẹ̀ yẹ bí lèmi mi ò ní mi ìṣọ́ máa le máa fi fámìlì mi lẹ̀ máa tẹ̀lé ẹni mi ò mọ̀ rí. nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé mi ò sọ pé nǹkan tó àwọn kan ṣe ò dá àbò dá ṣùgbọ́n mo mọ̀ pé survivor lolúkálùkù wa àtẹni tó fẹ́ dìbò yàn àtẹni tó fẹ́ lọ dìbò àtẹni tó fẹ́ campaign survivor ni gbogbo yẹn wá. Hmm. èdè kan ni náírà tí ò ní túmọ̀ dẹ̀ ló fà hmm. tí náírà bá ní túmọ̀ ni tí náírà kan jẹ́ dọ́là kan eré tá à ń sá yóò ní tó yìí. <laughs> à ń sá eré eré tó ń la ẹ̀mí lọ èèyàn púpọ̀ ń sá àtọkùnrin àtobìnrin tó òṣèlú èmi ò lè ṣe torí ibi tí mi ò ti lè sọ̀rọ̀ ẹnu mi bá ṣe wà ń sin dámì dámì ní dámì wá di gọ́vnà ó wá wọlé màá dìde níbo lọ kọ sínú òfin nàìjíríà òfin constitution mú láti dìde irú èèyàn tí mo jẹ́ nìyẹn àmọ́ èyí ni ó wá sínú ètò èmi náà wá sétò. láti sin ìlú. ẹ èyí rẹ kí n pe pé gómìnà wa ń bí kí ló dé tẹ̀ ṣe bí báyìí báyìí ṣùgbọ́n táwọn èèyàn bá ti rí ẹsẹ̀lẹ́sọ ẹsẹ̀lẹ́sọ ọlọ́run nìkan lẹ́sẹ̀lẹ́sọ ẹ gọ́fìnà bọ̀ gọ́fìnà bọ̀ kí ló dé ẹ̀ tó bá dọ̀la gbọ́n efcc lè má lé kiri. Hmm fact bẹ́ẹ̀ ṣe ṣàpèjúwe ọ̀rọ̀ yìí bí bàbá bá ní rẹ̀ ṣe máa sọ̀rọ̀ nìyẹn pé ìwà rí gómìnà ẹ̀ máa gbọ́njì. kílódé ọmọ èkó yìí ẹyin pípù yìí. kílódé ti máa gómìnà tó máa tó lọ gbogbo sáà ò kọjá ọdún mẹ́jọ màmá á dìde fún tẹ ìmí ìwà gan tí mo jùlọ lọ́jọ́ orí hmm. gómìnà mélòó ni ní nàìjíríà yìí àwọn tí mo jùlọ ló pọ̀ jù màá sọ gbogbo ọjọ́ orí mi nù nítorí abọ́ àṣàrò kan hmm. tí bá ṣiṣẹ́ fún wọn ìyẹn ọ̀tọ̀ Hmm. nígbà tí mi ò dẹ̀ sí lábẹ́ ẹ mi ò ṣiṣẹ́ fún ẹ ó wọlé wọlé tiẹ̀ ni ẹ lọ jókòó sí chair ẹ chair tèmi mú wa yìí. àyè kò mú kálukú wà lórí ayé. èmi nǹkan tí láìkì kìíní ìmọ̀ sọ fún yín bábá ti wọlé báyìí mò ń tẹ fóònù yẹn ẹ dìde kẹ máa dìde fún wọn ẹ mọ ẹ tẹ dìde fún nǹkan tí ò mọ̀ pé dìde. Hmm. èèyàn bíi mẹ́rin mẹ́ta tó bá ti kí wájú ọ̀nà ìjókòó tiẹ̀ nìyẹn kí lẹ́yìn dìde fún òun yìí ni ẹ dìde o yẹmi ṣọlá dé òun dìde dìde ranu mi ò lè máa wéèsì dìde mi kó má bọ́ sí waste ẹ ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yín tó di pé adáni dúró díẹ̀ náà actor producer ìyẹn olóòtú àti òṣèré nísìnyí àrípá àwọn èèyàn ti ń kopọ̀ wọn á ní written by òun ló kọ wọn á ní ló ṣe soundtrack wọn á ní òun ló ṣe olóòtú òun ló tún ṣe olóòtú àgbà bẹ́ẹ̀ òun ló tún ṣe lead role nínú ẹ̀ ṣó tiẹ̀ wà ní fẹ́ṣọ̀ òun ló tún kó oúnjẹ wa dání. òun tó ní wẹ́ẹ̀fẹ̀ òun ló máa mọ gbàtẹ́ máa jẹun ṣé ó bójú mu. ní nàìjíríà ó bójú mu ṣé yẹ ká máa Eh, ṣùgbọ́n. <laughs> professionally ní ẹ̀mí iṣẹ́ lábẹ́ àṣà iṣẹ́. rádaràda nìyẹn. Hmm. mo wà ní London ní ọdún kan ní two thousand and ṣe seven àbí eight mo rí èèyàn tó wá láti New York ó gbé gbé suitcase kan dání nígbà tó máa ṣe microphone lọ́wọ́ abẹ irinṣẹ́ nìyẹn bó ṣe máa ń gbé nǹkan kiri nìyẹn láti amẹ́ríkà sí london irinṣẹ́ ni ó ṣí wọn kàn wẹ̀ kó tẹ má lọ ṣí ṣìkúṣì kí bá má lọ lánà má lọ ṣe bua tó ṣe tán báyìí mórí tó dẹ̀ ń nù irinṣẹ́ ni ó bébí ẹ̀ nìyẹn professionalism nìyẹn. ṣẹ́rí níbí báyìí wọ́n ń pè kọ́kọ́ láfíríkà magic àwọn magic yẹn náà nìyẹn kéèyàn kan déédéé kó nǹkan bíi mẹ́fà pọ̀ magic yẹn ẹ rò pọ́kàn èdè sọ kíní ẹ̀ ní magic magic ni tá à ń ya fíìmù lọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta yẹn níbi tí iṣẹ́ yìí ti rinlẹ̀ ọjọ́ mẹ́ta yẹn wọ́n ṣe ń lé kébù hmm. ọjọ́ mẹ́ta àwa ti yà tán mo ti wà nù fíìmù tá a yà twenty four hours rí ní òṣèré o a bẹ̀rẹ̀ lánàá a parí ẹ̀ lẹ́nu. tẹ́ẹ̀mù àbí tẹ́ẹ̀mù. tí mo wà ń bẹ̀ tí mo wà ń bẹ̀ ọ̀rẹ́ mi délé odulé ni lídùrò. <laughs> odindi movie movie kan ó tún gba award. kí ni ṣe ok Africa Magic. abẹ̀rẹ̀ lánàá àtàyè lẹ́nu. Africa Magic ní òwúrọ̀ rí. pé mo fẹ́ bẹ̀rẹ̀ pé báwo ṣe idán ni. ṣé ti rí ọmọ tó ń jẹ ṣé ti rí iṣẹ́ tó ń jẹ idán idán tó tún dán lọ. so cherry kò bójú mu bàbá ni hmm. ó ti ń lẹ lójú ó dàbí àwa náà mo rántí gbàgbọ́n tá a máa ń lọ sí orí móhùnmáwòrán tá a máa ní sábà ní à ẹ láti bẹ̀rẹ̀ ọdún ìjẹ́ náà December ẹ ti kópa nínú sinimá tó mìíràn ah! ní à tábà ní àkàní ẹ ní ìjà àti ṣé wá three hundred orí burúkú ni o orí burúkú ẹyọ kan ti tó yàn án láti là yàn án tó bá jẹ́ gidi o ṣùgbọ́n àní bára wa wí ń gbà yẹn pé èlò là ń pa ṣé báwa ti ṣe lídùú part one two three láà gba ten thousand naira àwa iná ni lóòótọ́ bẹ́ẹ̀ ni film part one two three tí ò lù ní ten thousand naira àwa iná ni so nísìnyí bàbá ní ẹbùn five million wa kí ọkàn ẹ ah gbẹmú fẹrí lọta bàbá àtìyá ẹ kò fi kó wá fíìmù ṣé mi ti gbìyànjú ni